أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun náà ló tún jí wa sáyé láàárọ̀ yìí àwa bẹ ọlọ́run yìí tó jí wa yìí kọlọ́run kó jọ kó ní ó já sí oríire àti ìdùnnú fẹ́ni kọ̀ọ̀kan wa ìbànújẹ́ àbẹ̀ ọlọ́run mọ́jú ó tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba aláàdìkan bákan náà láti ń jẹ́rì wípé anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kò máa bá anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti ẹnìkọ̀ọ̀kan wa tí a ń sọ ìlànà wọn títí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama ìkwádà liman ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ nínú tafsirul Qur'anil Karim ìyàfáwà Sheikh Muhammad bin Salih Al-Uthaymeen alayhi rahmatullah Suratul Baqara àyà seventeen àti eighteen òun ni à ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ tí wọ́n ṣàlàyé ní abẹ́ rẹ̀ àti wá ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹjọ lánàá òun ni pé àwọn mọ̀náfìkì wọn èyí fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ ara wọn kọ kiri ó kọ òótọ́ ọ̀rọ̀ tó wọ́n á jókòó gan tó wọ́n ń gbọ́ wọn ò ní sáǹfààní ń bẹ̀. in tí ò ní tí wọ́n láǹfààní òun ni wọ́n máa ń fún ní attention in tí ó tí wọ́n láǹfààní òun ni fún attention tó bá fi bọ́rọ̀ rẹ̀ débẹ̀ wọn kò mọ̀ bọ́rọ̀ rẹ̀ ti wọ́ ọlọ́run ó ṣẹlẹ̀ wá sànù wa o. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹsàn-án wàmí ni a anna ahùdáyé almunafikin láyàntẹ̀kúnà bil'aqi kal'abkam wọ́n ní àwọn mọ̀nàbíkì tí a ń sọ yìí wọn ò ní sọ owó tọ́rọ̀ <clears throat> níbi pé àpèjú ìran wá dàbí al'abkam ẹni tí ò lè sọ̀rọ̀ tá a mọ́ ń pè ní kí ni ó dí ìròyìn mẹ́ta lọ́lọ́run bá bí ìròyìn wọn láàrin àwọn àyà méjèèjì yìí sọmọm bókùmọ̀n ọmọyọ̀n àwọn láàyè àgbè àwọn àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ́sìn máa rí lára ẹni tó bá ya mọ̀nàbìkì bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ fún kò ní gbà bẹ́ẹ̀ ìṣẹ́ẹ̀tì kó sọ òótọ́ yóò parọ́ bẹ́ẹ̀ fi ẹ̀rí hàn báyìí kó rí báyìí yóò débi afọ́jú kó wọn rí lọ́lọ́wọ́n bá fi fi àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta ló fi fi ìròyìn àwọn mọ̀nàfíkì ọlọ́run àbí ọmọ sí wa mọ̀nàfíkì o inú jẹ́ pé ọmọ ẹ̀yà mi nínú Islam kó lè là á kọ̀ gẹ́gẹ́ bá a ṣàlàyé lánàá òdodo ni kí wọ́n máa sọ. So.